tàbí ọjọ́ mùsùlùmí tó yà kókè. kódà lábẹ́ ṣíṣe dáadáa sẹ́ni tó yà kókè ọlọ́mọ ẹ̀ ló ń sábà bí àdúgbò sí i. débẹ̀ náà ẹ̀rọ ẹ̀kọ́ ṣùgbọ́n àtàbẹ̀ láyé lè ṣe ọlọ́gbọ́n sàánú ìyá. ọ̀pọ̀lọpọ̀ kì í sábà rí ara rẹ̀ ẹni tó bá yàtọ̀ sí bí máa rí tàbí kí n tó lọ bẹ̀ yẹn ẹ jẹ́ kọ́kọ́ ṣàlàyé bẹ̀ àwọn onímọ̀ nípa nǹkan méjì kan bẹ̀ ó yàtọ̀ síra wọn. ṣùgbọ́n àbá mi láyé ṣe àmọ́ ìjà pọ̀ alákọ̀ọ́kọ́ ó ní àlùwalá ẹlẹ́ẹ̀kejì ó ní àlẹ́ṣà. àlùwalá ò ní wí pé kéèyàn fẹ́rẹ̀ yàn kéèyàn lè mú yàn lọ́rẹ̀ẹ́ al-ihsan òní pé kí ẹ ṣe dáadáa sí i àwọn onímọ̀ sọ pé méjèèjì yàtọ̀ síra wọn ẹnikẹ́ni tó bá ti dọ́ta ọlọ́run tí ìgbọ́rọ̀ sọ̀rọ̀ lẹ́nu tí ìgbọ́rọ̀ sọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lẹ́nu mùsùlùmí ìwò lọ́rẹ̀ sọlá ayélujára mùsùlùmí ìṣèkínni ìwò kì í mú lọ́rẹ̀ kì í mú lọ́rẹ̀ látàjú lùkọ́ wọn yu'minuna billahi wal yawmil akhir يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم ọ̀làwáríkà kẹtàlá fi kúrò bí hẹ́mi ìmà ọlọ́run ní òní àwọn tí ń gbàgbọ́ ní ọlọ́run tí ń gbàgbọ́ ní ọjọ́ ọ̀pẹ tí wọ́n wá máa nífẹ̀ẹ́ ti ń tàkọ́ lọ. èyí tí ògbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ẹni tí ògbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu sọ́lá ayọ̀wáyọ̀ sọ́lá lẹ́nu ó lè òní kí wọ́n nífẹ̀ẹ́ wọn. ẹ lè máa wọ́ الله ما باطل على تاريخه ولا ينهى القرآن لن تفيد لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوا ومن يتولوا فأولئك هم الظالمون ساعتين كم تجزيها كسلاو ọlọ́run kọ̀ọ̀kan tó nípa àwọn tí jọ tí tí kékeré tí ṣùgbọ́n ẹ̀sìn yìí tẹ̀ ṣe wọ́n ìṣègùn kù. wọn làwọn fẹ́ bá yín jà kù wọn làwọn fẹ́ pa yín wọn làwọn yóò kọ́ ìjọ ọkùnrin mi ń di ìyá rẹ̀ wọn à ń yín pọ̀ nulẹ̀. ọlọ́run ní ìkọ̀ fún yín kẹ́sí kẹ́ni o à ń tàbà mọ́ ẹ lè ṣe dáadáa sí i. wọ́n dàbí ẹ̀sìn jẹ́ kékeré o náà ẹ lè ṣe dáadáa sí i. wọ́n tún kọ́ sí fún eléyìí wọ́n dà ẹ̀ ṣe déédéé pẹ̀lú wọn. torí pẹ̀lú tó bá fẹ́ nye méjì ọlọ́run fẹ́rẹ̀ ọlọ́run àti ìnáma àyẹ̀nìhà àkùnmùlọ́ àwọn tọ́lọ̀ ń kọ̀ fún yín nípa wọn àwọn làwọn tó ṣe pé wọ́n wọn kọ àwọn èèyàn lọ́wọ́ lórí bí wọn ṣe lé yín kú òun lé yóò wá ní Ọlọ́run ní òun kọ nǹkan àwọn àkáṣe fún wọn à ń ta wà láwù ẹ má mú wọn lọ rẹ. mo rò pátá yìí pé báwo náà ta farqun kabirun bayna al-birri al-ihsan wa wal-wala. àwọn èèyàn máa ń rò pé gbẹ̀ǹdé yẹn bá ti ń ṣe dáadáa sí ìyẹn ti nífẹ̀ẹ́ rẹ̀ ó ti mú lọ́rẹ̀ tí a ṣe dáadáa gbàdé yẹn ṣe àwọn èbó tẹ́jà tá a ṣe lọ́pọlọ tòun lè mú ẹranko lọ́rẹ̀ kọ́tò lè mú lọ́kọ tàbí níyàwó sẹ́ẹ̀ mọ̀tá òun lè má já lọ́kọ ntì lọ́fà rẹ̀ ni díà rẹ̀ ni ó lè mẹ́sìn lọ́kọ ó lè má já níyàwó ó lè mú màálù níyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́jẹ lọ tọ́ sáwọn ẹ̀wọ̀n lọ́pọlọ. sọ àwọn onímọ̀ ní pé ń táwa táwa láyé ní ti tá a máa ń jà pọ̀ òhun ní àlùwàlà àti àlìhísà wàlúbẹ̀rẹ̀ tí méjèèjì ti yàtọ̀ síra wọn ṣíṣe dáadáa síyàn kò tí ì túmọ̀ sí pé èèyàn ti gbé ìfẹ́ rẹ̀ sáyà kò tí ì túmọ̀ sí pé èèyàn ti ṣetán àti mú lọ́rẹ̀. táwọn àjọ yìí pé méjèèjì yìí yàtọ̀ síra wọn wọ àjọ yìí wáyé pé àlìhísà wàlúbẹ̀rẹ̀ ti ṣe dáadáa ọ̀kárí ti ṣe dáadáa sí kẹfẹ́ mùsùlùmí ṣe dáadáa sí kẹfẹ́ wọ́n yàtọ̀ alábàágbé yẹn bá jẹ́ kèfèrí Abdullahi bin Amr bin al-As tó fẹ́ ránṣẹ́ sí àbí ọ̀hún ránṣẹ́ sí ẹ̀ dáhùn ó tó fẹ́ ránṣẹ́ sí tó tó wà sí pé bó ti jẹ́ kèfèrí o alẹ́ sáànù tó gbọ́dọ̀ dọ́dọ̀ mo rò pa aláyé mi pé tó bá ti wá jẹ́ pé a lè ṣe dáadáa sẹ́ni tó jẹ́ kèfèrí mùsùlùmí ti ìsìláàmù wá sẹ́kù lára rẹ̀ tó a lè ṣe dáadáa sí àbá lè ṣe dáadáa sí ògóńgó البخاري رحمه الله تعالى كما تريد أبو باب يواد ولا حدثنا الحميدي ولا حدثنا سفيان ولا حدثنا سالم بن أبي حفصة عن منذر الثوري عن محمد بن علي بن الحنفية قل هل جزاء الإحسان إلا الإحسان الله بابا طلع لك قل سي شيخ وتكمل به fún mi máa ṣe dáadáa tó ju kéèyàn ṣe dáadáa sí nǹkan. ìtumọ̀ rẹ̀ ni sẹ́yìn sẹ́yìn bá fẹ́ gbàtúmọ̀ ọ̀rọ̀ gbádùn ìtumọ̀ ayà ń dáadáa yóò bùkátà sí kéèyàn padà sẹ́yìn díẹ̀ nínú sọ́ọ́sì rahman. kéèyàn wá lọ wọn tọ́lọ̀ wọn bá ń tòbọ̀ tí ń tòbọ̀ tí ń tòbọ̀ tí tó fi wá débi hal jazaa'ul ihsani illa al ihsan ẹ̀rí pé ibi tó ti bẹ̀rẹ̀ ni waliman khafa maqama rabbihi jannatan ẹni ọba ń bẹ̀rù wípé owó dùn síwájú ọlọ́pàá báyìí lọ́jọ́ ọlọ́lá jẹ́nà ni. ìwà ń ìwà ń ìwà ń tó fi débi àwọn ẹlẹ́yin ojú ẹgbẹ́ tó fi dórí àwọn ọ̀bùsùn wọn tó fi dórí gbogbo ẹ̀. ìgbà tó wáyà lọ́wọ́ ni hal jaza'u al ihsani illa al ihsan àwọn onímọ̀ ní pé ìtumọ̀ rẹ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sálàbù náà ti gba àríwáyà wà lọ́dọ̀ wọn nítorí ẹ̀ lórí ẹ̀ wọn ni hal jazahu al-ihsan fi dunya illa al-ihsan fil akhirah ṣẹ̀ṣọ̀ ẹ̀sán kan bẹ̀ ó kéèyàn ṣe dáadáa láyé tó dúró pé kó náà gbà dáadáa lọ tẹ́yà bá bójú tó ní máa ṣe dáadáa láyé kò ní kò láyé tó yáà rí tí èèyàn bá wo aburú wọn kò yẹ kọ́ lọ́wọ́ wọn bá tọ́ láàárẹ̀ ga kó bójú wo rẹ̀ tí wọ́n bá ṣe èèyàn mọ̀ rò pé kankan ó lè tọ̀tọ̀ àtọ̀dọ̀ wọn jáde mọ́ ẹ̀. alẹ́ lọ́wọ́ Muhammad sallallahu alaihi wa sallam ó sọ̀tàn fún wa nípa obìnrin kan aṣẹ́wó ni ó ní aṣẹ́wó ni bí aṣẹ́wó ni mo ń ṣe. ṣùgbọ́n lọ́jọ́ kan ó jáde ní ọwọ́ arajà ajá ìrìnlẹ̀ wa ń gbẹ́ débi pé ó fẹ́ mọ fẹnu kó àbàtà ó wá lọ wá omi ó wá bu omi fufu aṣẹ́wó ni o iṣẹ́ aṣẹ́wó gẹ́gẹ́ ní iṣẹ́ rẹ̀ ìjọba yóò torí dáadáa tó ṣiṣẹ́ rẹ̀ kò yẹ ọlọ́run bọ̀bà tó la rẹ̀ láti dáadáa ló lè bọ́ ìsọ̀kùnrin. ẹ̀rí ni pé tí ọmọ kọ́mọ kan àbọ̀mọ kan tí ò tiẹ̀ tí ìbàdí lẹ́wọ̀n aṣẹ́wó gan tó bá sàwọn dáadáa kan láwùjọ yóò ń kí lọ́lọ́run bí àdáa rẹ̀ ṣe. kò jìnnà sẹ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu káyọ̀ yẹn kúnú Islam a pàṣẹ dáadé èèyàn jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run kò ṣàforíjì fún wa. tọ́yì ẹni tí bá mọ̀ ń ṣe dáadáa tí èèyàn bá mọ̀ ń ṣe dáadáa dáadáa yẹn yóò gbà láyé kò pé ọlọ́run bá gbé ìpayà yẹn kú ìpayà tó gbé kú òlé ọlọ́run bá fi sẹ̀sán fún pẹ̀lú wípé ọlọ́run bá gbé ìpayà yẹn kú kí ni bàbá yẹn kọ́kọ́ sọ láà má bẹ̀rù nàìjíríà tàbí nàìjíríà omi ó ti là lọ́wọ́ àwọn alábòsí ìpayà tó gbé kúrò nílé o torí dáadáa tó ṣe tí òògùn tó wọ̀n bá bi tó ń lọ àbẹ́tẹ̀ فجزاء الإحسان إلى الإحسان lẹ́yìn tó lọ́wọ́ á mú ìpayà fún mi bàbá wa wò yí pé nìkan ni wọ́n tún á ní à bàbá ẹnì yìí pẹ̀lú iṣẹ́ tó nìkan ṣe ẹ̀yin ti dàgbà àwọn obìnrin là ń ṣiṣẹ́ tó yẹ ká gbàlagbà ọmọ ṣe ọmọ iṣẹ́ ló dé ìyẹn gbà ṣiṣẹ́ àwa tá a jọmọ obìnrin lé àmọ́ tọ́jú yín òun lọ́ máa yóò lọ́ máa dẹran bàbá wa wò yí pé ọmọ yìí ó dàbí ẹni pọ fẹ́ràn ọkùnrin kò yé yín bàbá yẹn bọ́mọ yẹn ṣe sọ̀rọ̀ yẹn ó wò pé ọmọ yìí ó ti fẹ́ràn ọkùnrin yìí bàbá wa ní ọmọ tó ṣẹlẹ̀ ọkùnrin yìí mo fẹ́ gbà ọ́ ṣiṣẹ́ ọwọ́ bá ń ṣiṣẹ́ fọ́dún mẹ́jọ ṣùgbọ́n tí màá fi ṣẹ̀san rẹ̀ fún ọ ni pé wọ́n fún ọ níyàwó wọ́n fún ọ lọ́mọ mi kan nínú àwọn ọmọ méjèèjì tó rí òun fún ọ nìkan náà ọ̀pọ̀lọpọ̀ náà àáfàá ni wípé eléyìí tó sọ̀rọ̀ yẹn bàbá rẹ̀ ti wò wípé ọmọ yìí ti fẹ́ràn ọkùnrin nígbà tó ti fẹ́ràn rẹ̀ tí fi ń sọ pé kí n gbà ṣiṣẹ́ òun tí ń ṣe ṣàfáà fún yẹn kú bùn. èèfọ̀ ṣùgbọ́n ó ṣiṣẹ́ fọdún mẹ́jọ o fàyín láti máa ta aṣọ́rọ́ fàmílì ẹ̀ǹdíkà tọ́ba wa mú bù ọ́ ó tún lè bá ń fè ní ọdún méjì sí ọjọ́ ọdún mẹ́wàá ìgbọ́n bẹ̀rẹ̀ yẹn kọ́ là ń lọ wàláyà ara ń tọ́lọ̀ wọn bọba tó la rẹ̀ ká tó fi sán jáde ẹ̀yọ̀kan tá ànẹ́bí Musa ṣe ara tó fi sán fún ni pé ó lò sí ní délùú ọlọ́run bá wá sẹ́fún iṣẹ́ tí ó ti máa jẹ tí ó ti máa mu ọlọ́run ọlọ́run tó wáá fi kẹta lè kó lè bá a nífọ̀kànbalẹ̀ tán yányá kó tó bọ́n yàwó téèyàn bá ń ṣe dáadáa kò lẹ́sàn-án lọ́dọ̀ ọlọ́run bá a fi dáadáa mo nípa ẹgbẹ́ mi àpèjúwe ṣe pọ̀ nínú tírà ọlọ́run tìjọ́ bí tí mo bọ̀ kọ́ rí fẹ́ lò tí wọ́n fi mú ẹgbàá ìwá nì ẹ mọ̀ wọ́ ọlọ́run ní al-jazāu al-ihsān mímọ̀ ṣe dáadáa tó lẹ́sàn kankan illā al bí kò bá ṣe káfí káwa náà ṣe dáadáa padà tẹ́sí tó bá ṣe dáadáa qāla hiya musjala bọ̀ àwọn kan wọ ní musajjala ṣé musajala lọ àná musajala musajala ṣé ní ẹ̀ka wọ musajala. sáwọn èèyàn orí tíra wò ni musajala gírí lọ́wọ́ gàgà tíra àbúrò dáadáa fẹ́ntẹ́ ṣé musajala ni ó ṣe wọ́ ìjìlá bá sùn ìtumọ̀ rẹ̀ ní mutlaqah ìtumọ̀ ní pèsè rí àyà yẹn ní ló tú sí mursala wọ́n ní àyà yìí mutlaqah ìtumọ̀ rẹ̀ ní wípé ọlọ́run ọbọ̀ òde wọ́n sọ pé hal jazawul ihsan illa al muhsinina illa al ihsan ṣé ẹ̀san kankan bẹ́ẹ̀ fún mímọ̀ ṣe dáadáa sáwọn ẹni tí dáadáa tàbí hal jazawul ihsan illa al abrar illa ṣé ẹ̀sọ́ kankan bẹ fún máa ṣe dáadáa sáwọn ẹni rẹ bí kò ṣe dáadáa ọlọ́run ọ̀sọ̀ yẹ ẹ̀sánù ló pé mo rò mi ti eléyìí ọmọ jẹ́ pé ẹ̀sánù yẹn ó kó ṣíṣe dáadáa sẹ́ni rere sínú àti ẹni tó jẹ́ pòkì mo rò mi ti ó kó dáadáa sí kíni sínú ẹni rere àtẹni tó ṣe kíni o àtẹni tó jẹ́ pòkì ìyẹn làbúrò bẹ́ẹ̀ mọ̀rọ̀sálà ayé mọ̀sájálá ayé mọ̀rọ̀sálà mọ́tòlákọ̀ ní ọgbà lérò ìtumọ̀ rẹ̀ pé àyà yẹn gbogbo ìran ẹ̀dọ́ ọlọ́mọ bá lọ́kọ́ sínú bá rọ́ọ̀dùn àfàjọ́ bóyá ó jẹ́ èèyàn rí bóyá ó jẹ́ èèyàn bó ṣé ẹ̀gbẹ́ nìkan ti wá bá nígbà Muhammad rẹ̀ sọ́lá alẹ́ wàjú sọ́lá ó ní àná mo fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ́ ni ọmọ kékeré arábìnrin kí lọ fẹ́ tọrọ ó ní gbogbo ohun tó jẹ́ Islam yìí máa ṣe ṣùgbọ́n yóò da fún òun kó mọ̀ ṣe ṣìkà kó jẹ́ kí zina sá jẹ tọ̀kọ̀ zina ò ní kárà ni ah. ẹ dàpọ̀ tẹ́lẹ̀ kan máa sọ bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹtí mẹ́lá yé ní sìn kí ni ó ṣe olórí ibú ni ó pè ó ayé rẹ̀ ń pa ni ẹ̀rọ sọ aláàlẹ́ wálé ọ̀sán làwọn ni ẹ̀yìn zina ṣùgbọ́n sọ wù ọ káwọn yẹn ah, máa báyà rẹ̀ ṣe zina ó ní ara o nífẹ̀ẹ́ o wọ́n fẹ́ káwọn báyà rẹ̀ ṣe zina níbẹ̀ tó wù ọ káwọn yẹn máa bọ ọmọ rẹ lóbìnrin ṣèṣe ò ní ara o ọ̀dà òkè tó o bá fẹ́ fún màmá rẹ tó o fẹ́ fún ọmọ tí wọ́n bí ẹgbẹ́ rẹ lọ́kùnrin tàbá àbúrò rẹ lẹ́yìn lóbìnrin jàre àbá àbúrò rẹ kọ́ ó lóun ọ̀fẹ́ fún wọn àwọn ah. ibi bí wọn ò ṣe fẹ́ fún màmá rẹ wọn làwọn yẹn fẹ́ fún màmá tiẹ̀ náà bí wọn ṣe fẹ́ kí màmá tiẹ̀ lọ máa ṣe ṣìnà wọn kẹ́lì kan máa bá ṣe ṣìnà bẹ́ẹ̀ làwọn yẹn náà ọ̀fẹ́ kí màmá tiwọn náà ṣe ṣìnà torí màmá ẹnìkan lọ́wọ́ bá ṣe tó bá fẹ́ ṣe bó o ṣe fẹ́ fọmọbìnrin rẹ láwọn èèyàn náà ò fẹ́ fọmọbìnrin tí wọn náà bó o ṣe fẹ́ fábúrò rẹ lóbìnrin abẹ́gbẹ́ rẹ lóbìnrin bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe fẹ́ fábúrò tiwọn náà àtẹ̀gbọ́n wọn. ànábì sọ́lá àlewàlẹ̀ sáwọn ní kíkó wa ànábì wa gbọ̀wọ̀lẹ̀ ànábì wa ṣàdúrà bẹ́ẹ̀ ni ọlọ́run bá ń sọ abẹ́ rẹ̀ ó sá ṣàdúrà mẹ́ta ìyẹn náà tí kì máa lọ hadith yẹn nígbà tí kò síbi. ànábì sọ́lá àlewàlẹ̀ sọ́lá wa ṣàdúrà fún àdúrà mẹ́ta ṣùgbọ́n ara rẹ̀ ní ọlọ́run bá sì gbàdúrà yẹn débi pé ọ yọ ohun tí ń jẹ́ ìfẹ́ ẹ̀sìn náà àbífẹ́ obìnrin àbífẹ́ kúfẹ́ ọlọ́run yọ kó lẹ́mìí pátápátá ìjọ ọlọ́run kọ́ sàánú wa sẹ́yìn pé dáadáa kan lànà ìbísẹ̀ fún un síbẹ̀ ní àìbẹ̀ kọ́ ó ṣàdúrà fún ọlọ́run bá sì gbàdúrà ẹ̀ èyí tó fi yẹ káwọn èèyàn ó ṣàdúrà àfẹ́ni tó bá fẹ́ níwà burúkú lọ́wọ́ kọ́lọ́n kọ́ mọ́sí alóhùn abú nǹkan mìíràn inú kẹ́lómi ọ̀hún ẹ̀ lépè àbẹ́ máa lọ lórí ibù wọ ayé rẹ tẹ̀ kí ta pẹ̀lú ń tọ́ sọ́wọ́ ọlọ́wọ́ bọ́ sànù wa hal jazaa'u al-ihsani illa al-ihsan kò sẹ́sẹ̀ kankan fún mímọ̀ ṣe dáadáa mímọ̀ ṣe dáadáa bóyá sí kẹfì èyí mọ̀ ṣe dáadáa sí kẹfì bóyá sí mùsùlùmí mùsùlùmí wa pín sí méjì mùsùlùmí tó dé èèyàn rẹ tàbí mùsùlùmí tó dé èèyàn burú bóyá sí ẹranko inna allaha kataba al-ihsan ala kulli shay anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo nǹkan tó lọ́wọ́ ń dá pátápátá lọ́kọ́ ṣíṣe dáadáa sí wọn. kódà ẹran tá a fẹ́ dúnbú tá a fẹ́ jẹ anabi sallallahu alayhi wa sallam ni pé tẹ́ ẹ bá fẹ́ ju fa sínú ọ̀gbìn ẹ ju dáadáa ẹ mọ̀ dúndùkúdù. torí bí ẹ̀mí ṣe ń bẹ lọ́rùn tí yín lẹ̀mí ń bẹ lọ́rùn tiẹ̀ náà kódà tẹ bá fẹ́ pa nǹkan wá sínú ẹyìn kejìlá tẹ bá fẹ́ pa nǹkan ẹ pa nǹkan ẹ dáadáa ó ní ẹkún ọbẹ̀ yín kò mú dáadáa níbi kí n tẹ bá fẹ́ dú ẹ ní fara ní ẹ dákun tí Ànábì sallallahu alaihi wasallam bá lè ní ká máa ṣe dáadáa sẹ́ranko bó wá ni tí mùsùlùmí tó jálá ṣe tó mùsùlùmí tó jálá ṣe tó tó ìmáṣe dáadáa mùsùlùmí yóò máa ṣe dáadáa sẹ́ni rí ṣùgbọ́n àwọn mẹ́gbàdé o mo ti sọ fún wa pé wàláwù àti ìṣe dáadáa yàtọ̀ síra wọn o mùsùlùmí yìí ní wàláwù fún kèfèrí o sáà gbọ́ mi yóò látẹ̀jú dùkọ́ ọ̀bẹ́ni ìnáma yẹn hakumullahu anil ladina fi ddin wa akhrajukum wa zaharu ala ikhrajikum an tawallaw èyí ní wàláwù fún kèfèrí ṣùgbọ́n mùsùlùmí kèé kórìíra mùsùlùmí ó lè kórìíra aṣẹ ọwọ́ ẹ̀ sáájọ́ mi mùsùlùmí tó bá jáláṣe ètò ó ní kórìíra òun gangan ó lè kórìíra ti ń ṣe múrùpá ajọ́ mi ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀ yìí ó lè kórìíra rẹ̀ ó wà á máa bá a bẹ́ẹ̀ lọ́hùn kọ́ lọ́n gbà lọ́wọ́ ẹ̀ kó fi dáadáa pààrọ̀ ó tún wá máa gbìyànjú sáwọn pẹ́pẹ́ furufuru kọ̀ọ̀kan sí i bóyá ọlọ́run lè lò ń sábà bíi pé kọ́ gbọ́rọ̀ kó rí dáadáa kó sì tẹ̀lé ọ. wọ́n lọ padà yẹ̀mí ti ìbáṣepé àwọn ènìyàn bí wọ́n ṣe ń gbìyànjú láti mọ̀ ṣe àwọn dáadáa wọ́n ń ṣe àwọn dáadáa kọ̀ọ̀kan sáwọn aláṣẹ ètò ni ó súnmọ́ káláṣẹ ètò ti dínkù láwùjọ wa. a rí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó lọ sọdún ń sún náà lónìí pé látara ṣe dáadáa àwọn èèyàn kan sí a rí nínú obìnrin tó padà délẹ́sìn tó padà délẹ́ha tó padà ṣẹ̀sìn dáadáa tó yẹ kó látara ṣíṣe dáadáa kọ̀ọ̀kan àwọn èèyàn kan sí ni síbẹ̀ ní àríwẹ̀ kọ̀ tó bá rí bẹ́ẹ̀ ara nǹkan tá a fi pé àwọn èèyàn ṣẹ̀sìn ọlọ́run òun ni dáadáa ìwà àánú ìwà rere lẹ́yìn anábìà Muhammad sọlá aliwa ilé ọ̀sán wọ́n dàgbò kan wọ́n wá mẹ́nìkan náà kẹfẹ́rí ọ̀gá àlù ni ó ní bí ọba àbẹ̀ wọ́n wá mú ṣùgbọ́n ó lóun lè gbà sílámù ìgbà tó lòun ẹni ìgbà sáwọn èsì tó kó ológun sálàyé mi tí wọ́n mú ni kì í ṣe wípé wọ́n ń jagun lọ́wọ́ kádà mọ́ lọ́wọ́ táwa nìkan pa anábì wa fẹ́ jó gbà sàlámù ó lòun dàṣẹ anábì sọlá alẹ́ wa lè fẹ́ àwọn níbi kan súnmọ́ kan súnmọ́ ọ̀kan náà àwọn òpó tó wà nù mọ́ṣáláṣí wọ́n wá súnmọ́ bẹ́ẹ̀ wọ́n súnmọ́ òpó tó wà nù mọ́ṣáláṣí anábì wa lọ́ba lára ajá gbà sàlámù wọ́n ní ọ̀rọ̀ sàlámù rẹ̀ ń pàtì tó bá níjó owó sọ yín fọ̀ lọ́wọ́ ìgbà kí n gbà sàlámù láti kò dáhùn tọ́jọ́ yẹn fi sílẹ̀ kò dáhùn wọ́n so mọ́ pọ̀. ìgbà tó ti jọ́ kejì anabi sallallahu alaihi wa alihi wasallam tó lọ́ba lára dájú àsìlámù kò sọ báyìí kò sọ báyìí ó ní à èmi àbùkù dènù wọ́n bí àsìlámù àmọ́ ní lágbájá láńgbà wọn kò mọ́gun lọ́wọ́ àjọ àsìlámù lárúbáwọ̀ èyí ti ìgbà gbogbo nǹkan báwọn wọ́n sàdúró dòkó àwọn alákin náà ni wọ́n bá kú. òye ẹ̀ mọ̀ ọ́n máa sọ fìmílẹ̀ fìmílẹ̀ kí n fún ọ ní owó ẹni kó jó nǹkan fún ọ kò tó gbọ́ ìgbà tó ti jẹ́ kẹta ìpara ó ti máa rẹ̀ jà lára òkú tí wọ́n ti dé tí wọ́n ti yí ń bèrè pẹ̀lú kù gbàsílámù ilé ẹ̀mọ́ wọn yín ìgbà tọba àwọn ọkùnrin ní ìdí owó ní sátúmí rẹ̀ nítorí ọba fẹ́ gbà ní ọ̀sán ṣùgbọ́n tó ní ìsìlámù ilé òyìn ọyún rẹ̀ ìgbà tí yóò gbà tá a náà fi ṣe àbùdó ìsìlámù sí títí tí yóò gbà arábìnrin kan lọ túlẹ̀ kó máa lọ sallallahu alaihi wa sallam wọ́n bá sílẹ̀ wọ́n sì tó kun rẹ̀ wọ́n bá túlẹ̀ pé kó máa lọ irú àwọn ife kì í máa lọ sí màá wa lọ náà kèfé rí tó ti wò pé tòun ti tán torí bí wọ́n ṣe ṣe àwọn ìyá lójú ogun bó ṣe bọ́ ọ̀tà báyìí ní mọ́ṣáláṣí ó sì lọ wá bì kan tó mi wà ó sì wẹ̀ ó sì wọ mọ́ṣáláṣí padà ó sì kẹ̀kẹ́ lọ látara ṣíṣe dáadáa ta ni o ànábì wa Muhammad tó dáa nù ni ẹni tó ti gbà pé tòun ti tán ẹni kàn retí ọjọ́ tí wọ́n wà pa àwọn ṣíṣe dáadáa sáwọn èèyàn ọlọ́run bá mọ́ àlùm sábàbí dáadáa ẹ wá dúró ẹgbọ́n gàdí mo fẹ́ sọ dáadáa ṣe eré aslu ìpìlẹ̀ nínú islam ní islam wà fún òun ni wípé islam táwọn èèyàn ń ṣe yẹn bóun ni wọ́n ti ṣe pẹ̀lú pàdé ọlọ́run eh, islam táwọn èèyàn ń ṣe yẹn mo fẹ́ já gbọ́ ní tí mò ń sọ yìí ní tó pàtàkì sọlọ́run sáà nàbí sallallahu alaihi wa sallam òun ni pé ẹ̀sìn táwọn èèyàn ń ṣe báwo ni wọ́n ṣe ṣe pẹ̀lú pàdé ọlọ́run kódà yẹn ló fà á ẹ mọ̀ wo anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní ahabul amali ila Allahi adwamuha wa in qalla iṣẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ràn jù òun ni iṣẹ́ tí yẹn bá dún ní ma kódà kó má pọ̀ kó kiri sáà dún ní ma sálàyé mi ti ṣé wàá rí bá a ṣe máa ń kírun yẹn tí ìdíwọ́ kan bá wà tí ò ní já kírun ẹ̀sìn wa ò yí pé àṣebí wáyé wáyé rákà mẹ́rin ni kí méjì torí kọ́ ọmọ bá fi múlẹ̀ ok ah ẹ̀ẹ́n tábàtì ẹ̀ ní kí méjì ní ìsìn nígbà tí nǹkan wá ṣe tí ò lè nàró ńkọ ọ̀hún kí ń jòkó nítorí kí ni kí ọ sáà mọ̀ bá fi irun yẹn lẹ̀ tọ́ ọ bá tún lè kí ń jòkó fẹ̀gbẹ́ lílẹ̀ kọ́ mọ̀ kí nítorí kí ni o torí pé kò sálè máa kírun ẹ̀sìn ó máa wà kankan wá nítorí wípé nítorí ń ṣe yẹn kó o má bàa fi ilẹ̀ mo rò pálá yẹn mi ti kó o dẹ̀ ṣe tí tó fi pàdé ọlọ́run tí a bá rí tá a bá ti wá rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ní tẹ́sán wà fún un òní pé káwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ọlọ́run káyìn ṣe pàdé ọlọ́run bọ̀bá tó láàrin ká kò gbọ́dọ̀ jẹ́ ojú kòkòrò èèyàn àti ní tí wọ́n pàtàkì lẹ́mìí èèyàn ní pé bóòlù yóò ṣe gbà síláàmù lọ́wọ́ àwọn èèyàn ní yorùbá láyé mi ti kí ẹ gbọ́dọ̀ jẹ́ wípé bó ni màá ṣe yọ̀yàn kúrò ní islam bó màá ṣe yọ̀yàn kúrò ní jẹ́ alùsùnà bó ni màá ṣe yọ̀yàn kúrò ní sàlàfíà ẹni ó pàtàkì sí mi rárá ètò ó pàtàkì sí mi ni pé ẹnu wọn bá ti ń ṣe wọn tí ò bá tiẹ̀ lékún báwo ni ó ṣe ṣèpàdé ọlọ́run ní yorùbá gbọ́ yé ẹnu wọn bá ti ń ṣe yẹn tí ò bá tiẹ̀ lékún báwo ni ó ṣe ṣe kí ni o tẹ́lifẹ́ nìkan wá bá anábà Muhammad sallallahu alayhi wa sallam ní ànábì ṣé tí n bá ti kírun ọ̀ràn èèyàn tí mo sì gbààwẹ̀ rọmọdọ́ tí mo yẹ fún owó mi lẹ́tọ̀ tó yẹ kí n yọ nítorí halali tí mo mo ní halali tó yẹ kí n yọ tí ìwà ṣe tí ò lékún èèyàn náà fìlà ní ìṣẹ̀lẹ̀ kan ẹnu wọn bá tí mò ṣe náà ṣé ń wà lè jẹ́dẹ̀ anábì sallallahu alayhi wa sallam ní kò wà lè jẹ́nu wà lè jẹ́nu ó ti parí ẹni wọn tó wọn mọ̀ sí náà nù yóò sì jù bẹ́ẹ̀ lọ ń ẹni tó wá bá níbà muhammadu sallallahu alaihi wa sallam tó ní ìrún márùn ti pọ̀ jù fóun lójú méjì ló ń fẹ́ máa kí méjì péré sọ yọ̀ǹda àmọ́ sí pé yòó ni ọgbọ̀n yìí kéṣe irú ẹ̀ ló bá wí o wọ́n ṣe gba islam tiẹ̀ ni o kéṣe wọ́n ti ń bínú islam tó ti ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbógún ọdún o tó ń bára bàrá ẹ̀ lómi o eléyìí oṣù islam rí oṣù ti dàgbà wọ́n ní ìrún méjì péré àbádáyà ìyókù arábìnrin kò sí wàhálà máa kí jókì yòókù náà tó wọnú ẹ̀mí ẹ̀ ìtumọ̀ táwọn torí ẹ̀ ojú eléyìí ni wípé ẹja sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn lórí ẹ̀sìn lórí àgbọ́yé ẹ̀sìn ẹja kó ẹ̀kan àwọn èèyàn kájúyẹ̀jú láti fi dáadáa ìwà rere ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi fà á mára má sọ fún yàn wípé ó ti lọ síbí ó ti jáde ó ti lọ gbẹrù ẹrù tó lọ gbọ òwúwo ó ti jáde níbo lọ́wọ́ ajáde lọ jáde ọlọ́jọ́ mélòó ijó ni ó padà ọlọ́run bọ́ sànù wa hal jazawul ihsan illa ihsan ọlọ́run ó sèmi àtìlẹ́yìn tí ó mọ̀ ṣe dáadáa tọ́lọ́run bó ti fi dáadáa san lẹ́sàn hàdà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam tábàárẹ̀ ń tó níbi rẹ̀ èjì ẹ̀ta ọ̀yà àbù. aláàdá yẹn náà. náà tí ọba tọ lọ. náà. mùsùlùmí ò lè jẹ́ káfíìn. àyálẹ̀ kórìíra àgbẹ̀wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò lè kórìíra torí yẹn máa ń ní bàrọ̀ ọ̀hún fáwọn sára yìí nìtú ẹni ọlọ́run bá sì ti bínú sí tí ọba ti dùnnú sí mùsùlùmí náà dùnnú sí ọ̀kan náà làwọn kèfèrí ṣùgbọ́n á bínú sí wọn nítorí kí wọ́n jẹ́ kèfèrí àjọ̀dọ̀ ṣe ojú kòkòrò ọ̀bọ̀ lé oríire ẹ̀sùn sí láwọn náà bá tó ti ẹni ọlọ́run ló mọ̀ jùlọ náà wàá tó bá ti sá kùn mọ́. alábàágbé ara wọn. sọ tí kìsì wọn kò papọ̀ ẹnikẹ́ni máa lọ sí kìsì ẹ̀ pé láti lọ yá. sọ ọ̀dọ́ wa máa ń ṣe bẹ́ẹ̀ nígbà àwọn ọmọ ẹ̀dá máa ń lọ yá. Hmm. tó bá di bí ẹ̀mẹ́ta tí wọ́n ti kọ́ ìdílé ẹni tí wọ́n that day to the year. So no one can get to that day of Kenya because that day of the corporal wà ní kẹ́tù dé ìyá ọ̀fẹ́ ìyá àmì ọ̀fẹ́ tí wọ́n bàtà sí ìkẹlẹ̀ tó bá jáde lọ sí ilé láti ọjà so ẹni wọn ń báyà pé tí wọn ti wọnú ayàtọ̀pọ̀ nínú sọ́ọ̀tún àbúrò. nítúnṣe ẹni wípé ọlọ́run bó sànù wá kí ẹni tí ìrìnàjò ń gbélé kọ́ mọ yá nǹkan yìí fíyàn wá wọ pẹ́rù nka yẹn èèyàn ní jẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí mọ́ ó kù púpọ̀ káàtó kò dáa. alọ́hùnmá àyàfi tó bá ṣe wípé nǹkan yẹn ń lara. lára bó ṣe wá ń pààyàn lára yìí yóò wà jẹ́ mọ̀ torí kan lọ mọ̀ ya lọ́dún ẹ̀ náà tó ìgbà náà ni wọn ṣe ìtọ́ ló wà jó mi sàn àti wọn ṣe máa ń ṣe ẹ ọ̀rọ̀ àbúyẹn tiẹ̀ burú gan-an ẹ yẹ ṣe kankan sí ní o ṣe ìtọ́ ló kàn fẹ́ lò náà ọlọ́kọ́ làwọn alọ́wọ́ yìí sọ tó bá rí bẹ́ẹ̀ àkíyèsí ni kéèyàn ó pé wọn sí kéèyàn pé àkíyèsí wọn kí wọn sì máa kéèyàn kéèyàn máa gbìyànjú àti yá wọn èyí ó mọ gbalada ńbẹ èyí ó mọ gbalada ńbẹ oníyẹn lèyàn tó wá rí yẹn ọmọ ọlá bóyá yẹn lèyàn náà padà lọ máa wọn lọ́la ọlọ́run bá lé létò ọlọ́mọdé ara padà sí burúkú náà mẹ́ni kẹta. ìbéèrè mi wípé nínú àwọn ọmọ ìyá bóyá àwọn mẹ́rin ni wọ́n bí ìkan nínú wọn wá jẹ́ káfíìn bóyá kírísítẹ̀nì àwọn mẹ́ta tó kù ní jẹ́ mùsùlùmí bàbá wọn lè rí mùsùlùmí nìyẹn tí bàbá wọn bá wá kú ní mùsùlùmí tó sì ní ogún àwọn yòókù tó jẹ́ mùsùlùmí náà wá pín ogún fún tí ò sì lẹ́tọ̀ọ́ sí i náà. mo ní bóyá ogún lè má lẹ́tọ̀ọ́ sí nínú Islam pé wọ́n fún Christian ẹni tó bá jẹ́ ká pè ní ogún nínú ọ̀gá àmọ́ tí wọ́n wá pín ogún fún nítorí kókó má bàa sí wàhálà ṣé wà kàmú sí i. <laughs> Ah, ọlọ́run sànù wa tíyẹn bá fẹ́ pín ogún nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà àwọn tí wọ́n lọ pín ogún yẹn tí wọ́n pín ogún mú kẹfẹ́ ni wọ́n fi ṣẹ̀ríà pín tó tiẹ̀ kì í sọ̀rọ̀ permissibility ló kàn wọ́n. ní tó ka wọn ni pé ìdí igi ìdí igi ni pé ìyàwó mélòó lọ fẹ́ ọfẹ ìyàwó mẹ́rin ọmọ kan kò ní tó ka wọn pẹ̀lú iye ọmọ àbí tó igi ni a máa fi ìtumọ̀ rẹ̀ ni pé yàrá yàrá ni a máa fi pin yàrá làwọn pín kí ni kò sí tó wọn ó wà pàmísìbò kò wà kíláàsì kò lẹ́tọ̀ọ́ o ṣùgbọ́n kò ti dín kọ́dà ìbí tó burú débi pé tó bá lè jẹ́ aṣíwájú lọ́lọ́ ya kẹfẹ́ dúpá ó tún lè yàn àwọn tó jẹ́ mùsùlùmí jẹ sẹ́yìn mọ̀sá tí wọ́n tún yàn àwọn ajẹ́ pé àbúrí ẹ̀ fọ́ tó bá ní pé àwọn mùsùlùmí kẹfẹ́ dé yóò sọ pé àbúrí ẹ̀ dàrú sẹ́mi ló ń bá wí pé dárí kẹfẹ́ àbọ̀yá lọ́lọ́ ń sàánú wa ni ilé omi tí ò bá ti ṣẹ́sìn tẹ́sìn ọ̀rá ààyè fẹsẹ̀ walẹ̀ bíi tiwa yìí àdánwò ni àdánwò ńlá ni àyè tẹ́sí mú wà lèyìn onírílò ọ̀kẹ́ ọ̀nà ẹ̀ lógún pínpín o kí ẹ tó dúró ibi tí wọ́n sọ pé ẹ fi ṣẹ̀rí àpín ogún ó lè o ìdí igi ni o kò lè sí ogún kan tí ààbò sí bẹ́ẹ̀nbẹ́ tó bẹ́ẹ̀ tó dìgì torí pé nígbà wọn bá fẹ́ pín níbòmíì wọ́n lè débi kí wọ́n ní ká yí ọmọ ọlọ́mọ kan yóò sì máa gbàǹtọ́ ọlọ́mọ mẹ́sàn-án gbà nígbà míì. nígbà pé ni yàrá mẹ́ta ni wọ́n ní yàrá mẹ́ta ni ẹkùn mẹ́ta àbòsí tó tóbi ni àbòsí tó tóbi kọ́lọ̀kọ́lọ̀ àmẹ́ nítòsí bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n fẹ́ pin náà ó mu tiẹ̀ ń bẹ́ẹ̀ nítorí wà ń bẹ́ẹ̀ nu wọ́n mu tiẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n dọ̀wọ́ rú níbo mí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé yàrá kan ni tí ó gbé yàrá tó bá sọ pé oní ẹfẹ pín lápẹ oko tó ti jáde dáadáa wọn fà gbà. ọmọ eke wọn ni ọmọ eke lélẹ kò tí ì di nǹkan kan gbàjọba fi dàgbà náà oko rẹ ó ti jáde àwọn àgbà náà wọn tún máa lóko lọ tí náà ọba jó mi kò tó dàgbà kókó wé aburú pọ̀ ń bẹ̀ gan kọ́lá kó wọlé ayé tó bẹ̀rẹ̀ tó sànù wa ìgbà bá ń ṣe máa ń ṣe ń lẹ Yorùbá nù alábòsí ni wọn ọlọ́kọ́ mọ̀ sí wàhálà alábòsí subhanaka allah ẹ fẹ́ sọ̀rọ̀ náà ẹ jọ àmọ́ ẹni tó bá sọ.